èyí tẹ́ ní ẹ̀ ọ̀bùdáàbù yìí bóyá yìí jẹ́ tẹ̀rí ni ti pẹ́ pẹ́ tí wọ́n ti máa dán wò wọ́n ní bá débi jànáza káwá pé ìmáàmù gábàdì ẹ̀yẹ tí wọ́n ti ra ìmáàmù yàmá ọ̀yá ọkùnrin náà ìmáàmù orí òkè ọ̀yá ọkùnrin lọ́kàn o bid'atun munkara àràǹtà nàbì ní ajínà sínú àdáadá lẹ́sùn òun ní irú ẹ̀ gbogbo yọba kù tí wọ́n ti ń se irú ẹ̀ ẹ̀dá kan já lọ jáwọ́ mẹ́wọ́ gbogbo ẹni tó bá wà níbi jànáza lẹ́ẹ̀kan náà ìrun kan náà wọn ó kí o ẹnìkan náà ni ó sì ṣáájú wọn o gbogbo àwọn yòókù ọ̀tò lẹ́yìn rẹ̀ ni o àmọ́ jàmá kan náà ká máa wá rotéètì ìmáàmṣípù jànáza àdáadáa lẹ́sìn tí ọ̀dá ni o àbárò ẹ̀ lákọọ́lẹ̀ lọ́dọ̀ ànábì o àwọn ẹni rí o ṣe bẹ́ẹ̀ o àwọn sọ̀hábà ànábì àwọn tó wá lẹ́yìn wọn àwọn èsì bá wọn. èyí tí àyè wà fún nù sẹ̀ríà Islam. òun làwọn jàmáà kan kírun tán ni wọn làwọn kan wọn ṣẹ̀ṣẹ̀ dé a ti kírun tán ni àwọn náà kì wọn sẹmọ káwọn kan kì í ti àkọ́kọ́ o wọn ní aago mẹ́sàn-án wọn tún ní aago sọ akíní ó dọ fún mú àwọn ni àwọn òtètè ráyè kọjá ni ah, wọn náà wà pẹtọ a gba àwọn àwọn ọmọ padà lọlé rárá o ẹnìkan nọ àwọn tó dé báàtì ẹlẹ́ẹ̀kejì ẹnìkan náà ó ṣe ìmáàmù àmọ́ kó ipé jàmọ́ kan náà ṣe àwọn kan náà tí wọ́n bẹ̀ ń bì kan náà àmọ́ wá gbòòyì irun ọyẹ iná kìdí ọyẹ o lẹ́sìn ẹ̀kọ́ dá o kọ́dà àwọn níbi wọn bá bá yìí débi pé kọ́dà bí wọ́n òkú lẹ́lòmíì tó dé bóyá ń bọ̀ láti ìlú kan ya àrùbá tètè sẹ́ni ọkọ̀ lọ yọnu lójú ọ̀nà àbí fọwọ́ tẹ́ bá rí sìn kọ́dà bí wọ́n bá ti sin ẹni yìí tán wọ́n lè tó wájú sàárè rẹ̀ káwọn náà fi wọn náà àmọ́ jàmá míì ni o kì í sàwọn jàmá àtàkọ́kọ́ náà o torí náà bó ti jẹ́ nù kọ́dà o kọ́dà ọlọ́run tààlà ká sì jáwọ́ ń bẹ́ gbọ̀n tí a bá ti ní ọ̀rọ̀ kọ̀ bá a mú nú ẹ̀sìn ní ọmọ fagidi ṣe ẹ̀sẹ̀ ní. صل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين